الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابته ومن تبعه بالإحسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أبا أنتم ولو مبارك Ọlọ́run ọgbà ìgbésẹ̀ pé òun náà lò ní ọ̀pẹ́. Òun ló pa ọ́ láti ẹ̀sí àwọn ọ̀gbọ́n àdúgbò nínú. Orin tí wọ́n á jẹ́ jù ọlọ́run ọba ti fún ìgbé àti ẹ̀rọ. Òun náà ti pé ọlọ́run ọba oṣù wa ní Mùsùlùmí. Àìní jẹ́ Mùsùlùmí náà. Ọlọ́run tó bí sí orúkọ Nàìjíríà nìkan kan wọn. Ọ̀dọ̀ lọ́run kọ́ wọn kó pa wá lórí sí àmì Mùsùlùmí. Gbogbo àrẹ̀ sí Ìsìláàmù tí wọ́n múlò fún wọn náà sọ́rọ̀ sí Ìsìláàmù múlò fún wọn tẹ̀sán. Ọlọ́run wọn ní Ìsìláàmù fún wa ọ̀bí tí wọ́n oní àrùn òun ọlọ́run ọba fún wa ní ìfọ̀kànbalẹ̀ ní àtúntò sí àwọn ìlú ọlọ́run ló ń jáde fún ìfọ̀kànbalẹ̀ fún wa ní gbogbo àgbèrè yóò sí ìfọ̀kànbalẹ̀ ọlọ́run kó máa fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ lẹ́kọ̀ọ́ ìgbà náà orí ẹlẹ́ẹ̀kẹta àti àmìláṣẹ́ òun náà ń jẹ́ ọlọ́run ọba okùn wa ní àlàáfíà àlékún àlàáfíà àtọ́lọ́pù jíjẹ́ ìgbọ̀gbọ̀n wọn gbogbo àwọn tí ó ní àlàáfíà ọmọkọ̀wà fún wọn ní àlàáfíà gbogbo àwọn ẹjọ́kùn náà àbújá rẹ̀ fún ọlọ́run ọba utilizando o jornal. Uma judica que abre o mundo de nós. Coloca meu. E o seu meu fora. Então, Jornal que fica se cuida. Colocou, sabe logo que mora ó tó lóòrùn tó èdè nínú àwọn àtàwàṣọ́ àti ẹ̀yìn àti ẹ̀rọ ọ̀gbọ̀n gbogbo ẹ̀sán tí ń yẹrí ju ọ̀rọ̀ yìí ọlọ́run mo dára sí ní ìdènà لا حول ولا قوة إلا بالله العلي العظيم ọba jẹ́ wọn ọjà ọba wá sọ̀rọ̀ nínú sọ́rọ̀ ìyàwó ọba ní ilẹ̀ róòmù ayá 23 ọlọ́wọ́ ọba ní láti ayá 27 ìṣùgbọ́n àti fún ayá 27 ìṣùgbọ́n láti ayá 23 ọlọ́wọ́ ọba ní láti ayá 27 ìṣùgbọ́n àti fún ayá 27 ìṣùgbọ́n àwọn tí wọ́n mú sọ fún àwọn èèyàn rẹ̀ pé tẹ̀lé ìyàwó tí mo bá ń bẹ lórí àwùjáde látọ̀dọ̀ lọ́wọ́ bá mi tó sì jẹ́ orí pé ìdáàbòbí ọlọ́run ọlọ́run ti ka nílọ rẹ látọ̀dọ̀ rẹ̀ gbogbo àwọn ẹ́dígẹ́ǹtì wa mú wáyé ọlọ́run bá wá yé kó fọ́jú pọ̀ fún ní ẹ̀yọ̀ ìgbọ́n. Lẹ́yìn òun gbẹ́rẹ́ àwa táwà jẹ́ gbọ́nà wá fi lọ́nà ẹ̀rọ ìgbẹ́ ayémọ́ ní tipátipá ní pẹ́kẹ́ ẹ̀gbọ́n kan yìí nípa kàjá ìfẹ́ ẹ̀rù jẹ́ tó kó ìlà ìròyìn náà. Wọ́n fi jẹ́ àmúlẹ̀ fún wọn ìpẹ̀lẹ̀ ìwà ní káńtàlà ìfún ààrẹ lórí tipátipá lórí ìròyìn. lẹ́yìn wá gbà náà lẹ́yìn wá gbà náà ó tún sáàrí fún ọ ní ayọ́ tó tẹ̀lé ó ní ẹ̀yìn èèyàn mú láàpọ̀lùkùn ayé yìí bọ́ọ̀rọ̀ ní òbẹ̀rẹ̀ owó lọ́wọ́ ẹni sọ́ọ̀rọ̀ gbogbo ẹ̀sán àwọn pátá rárá kò tẹ́lú sí ó jẹ́ ìgbé yóò fún mi lẹ́sàn náà ọlọ́ọ̀gbà òun náà lè wọ́n tí ó fún mi ní ẹ̀sàn náà. Ìgbé ti ní nípa wípé kí n lé dànù àwọn òṣàgbọ́ òdòdó. Èyí ò ní ní àwọn òṣàgbọ́ òdòdó ní òdòdó ọ̀nà. Àwọn òṣàgbọ́ òdòdó yìí ẹni tí lọ pàdé ẹ̀sán wọn lọ́dọ̀ ọlọ́run ọba wọn òmìnirán. Orí ẹ̀yìn tí ẹjọ́ kẹfẹ́ yìí ní ìgbàgbà rẹ̀ ń pé ẹjọ́ láìlà kan lọ́sùn sí ní ọjà wọn. Ọdún àtọ́kọ́ pé ilé ìlà ní Mọ̀lẹ́yàn tó ní ìlà pọ̀. Tààrin tó láti lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ìyá ọlọ́run. Ìjọba tó kò ń bá dé wọn. Ọlọ́run máa fẹ́ sí àjẹmí, àní ó wù sí ọlọ́mọ sí àjẹmí. Àǹfààní ọ̀rọ̀ ọ̀dọ̀ Ṣé ẹ̀yìn òmìnira orí sí àwọn àlámà náà? Ṣé ẹni أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا النحل إني ولا أقول للذين تزدري أعينكم لن يؤتيهم الله خيرا الله أعلم بما في أنفسهم إن إذا لمن الظالمين Ọlọ́run bá jẹ́ ọlọ́run náà, ó ń sàlàyé fún wa Àwọn àpàtàkì wọ́n ní Ọlọ́run bá jọ ara rẹ̀ gan ó sọ fún wa ń bẹ̀rẹ̀. Ó ní wọ̀lá àkúrù lọ́gbọ́n inú ó fẹ́ ṣàlàyé fún wa àwọn nǹkan tó jẹ́ ń jẹ́ àwọn tí wọ́n jáwọn kù fún àrùn tí wọ́n máa ń wá lọ́dọ̀ àwọn tí wọ́n bá jẹ́ àlàyé ọlọ́run. Tó jẹ́ àwọn tí wọ́n jáwọn kù fún àrùn àwọn tí wọ́n rí pé ìjọba bá fi lè pẹ̀lú àìlànà bí ọlọ́run àwọn nǹkan kan ti gbọ́dọ̀ wà fún ọ lọ́dọ̀ ọmọ. Inú ẹ̀ náà ní pé

Òwúrọ̀ ẹ̀kọ́ máa kọ̀ǹtúrò àwọn afẹ́jọ́ ọmọ sọ́mà àti ilẹ̀. Káàkiri ọlọ́run ọba wọn wá jẹ́ olọ́lá, wọ́n jẹ́ olówó, ẹ̀jọ́ bá wù kó máa fún lówó, ẹ̀jọ́ bá wù kó lówó. Eléyìí, ó ọmọ ti pè tí ó jẹ́ nǹkan tí wọ́n ń wá lọ́dọ̀ àwọn tí wọ́n dáwọn àjọṣe ọlọ́run. Ìyẹn ló fi jẹ́ ní pé nígbà tí wọ́n kó ìwé lọ sí ìjọ náà tí ó sọ fún ilé ìlú kọjá inú náà. Wípé kọjá inú náà àwọn afẹ́fẹ́ ọ̀rọ̀ tó jẹ́ ìjọ náà ọba pé ọ̀dọ̀ mi lọ́rà. Kọjá inú àwọn afẹ́wà ní Jámúnì ìgbàmù. Sọ̀kì Jámúnì هو المكان الذي يخزن فيه المال أو الدرهم أو نحوهما òun náà ní ààyè èèyàn máa fi pamọ́ owó àgbóríjẹ àbí tọ́jọ méjèèjì kọ́sí ọ̀tà tọ̀yà téèyàn bá rú wípé ṣùgbọ́n níbi bí kò kí ṣe nǹkan tó túmọ̀ sí i tó túmọ̀ sí i ọrọ̀ ìbẹ̀ lọ́dọ̀ ọ̀nà àníwáwú rìsì láti oríṣiríṣi ọrọ̀ ìbẹ̀ lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ọlọ́run ló ní tó bẹ̀ mú àwọn ọrọ̀ yẹn ọwájú wájú ayé ìdáhùn ọdún tó ní owó lọ́wọ́ nínú ayé lóbi góòlù lẹ́ńdẹ̀ nígbà lẹ́ńdẹ̀ àwọn oníṣẹ́ nǹkan ni wọ́n wà jáde láti lo ẹ̀rẹ́ ìlẹ́ńdẹ̀ àwọn ilé yìí ọ̀nà pẹ̀lú kọ̀dá nílọ́lẹ́ kọ̀dá inú mọ́ ọ̀nà pẹ̀lú torí ẹ̀ ọwọ́ ń sọ fún àwọn ìṣẹ́ jíjà nẹ́tì ọlọ́run ọba mi ọ̀tọ́ ní gbólówó ẹgbẹ́ ìgbòmọ́ ìgbòmọ́. Ẹran bá jáde ní ọlọ́run ẹ̀rọ ọlọ́run òṣìṣẹ́ ọlọ́run. Ìjọ́ràn bá rẹ̀ rí pé kọ́ wá máa wòye jáde láti inú òkun ọ̀rọ̀ sí òkun rẹ̀. Ṣùgbọ́n wà nẹ́bí ọlọ́run pé àjọba ti wájà nẹ́bí ọlọ́run, wọ́n ti wá wà rẹ̀ gọ́ọ̀mẹ́ntì níwájú ọlọ́run, ọ̀rọ̀ wájọ mọ́ràn àríṣìkì àwọn ọmọ àjàrí ẹ̀. ìgbàgbọ́ àwọn ìgbìyànjú nínú àwọn wọn dá ní ọ̀rọ̀ ọwọ́ náà láwùjọ wọn àwọn ní ìgbà yóò àwọn àwọn àwọn ní ọjọ́ ara wọn àwọn àdẹ́nu wọn ti ní tálákà gbogbo ẹgbẹ́ lára àbá àdìsí òun Àgbógbà ọgbà àrídálájá àtàgbàrà wípé àgbẹ̀bí lọ sí àgbà àwọn olówó lọ́wọ́ ọ̀rọ̀ ayọ̀ ní àkáàbì lọ ìtàn rọ́nù lọ fún òun. Bẹ́ẹ̀ náà ní wípé ìtàn àforíjì àmà wípé mo ń sáré sábà mo kọ́ nítorí ó lọ kò ní kò ní méjì kò ní kàkàdá mi ti jẹ́ mọ́ ẹ̀. tó gbajúmọ̀ yẹn ìjọba ìjọba àwọn àárín ọlọ́pàá kan nínú pípọ́ wá fẹ́ ìfẹ́lẹ̀ lówó pé ara afẹ́fẹ́ lówó òṣìṣẹ́wà olùsàdúrà olóòjẹ́ ìgbàjúwà lòmó ìsàmì ẹ̀rọ Wàlá àkúrò lọ́gbọ̀n عندي خزائن الله èmi ò lè sọ fún yín láéláé wípé afẹ́fẹ́ ọ̀rọ̀ owó tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọlá tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run gbọ́dọ̀ mi lọ́wà ẹwà máa béèrè rẹ̀ ọlọ́run ẹjọ́ ìrànlẹ́ sí àwọn ẹgbẹ́ náà fi lówó náà ni wọ́n fi láyé wọn sàlàyé náà Wàdá àlàmù ìrìn. Lára ọ̀gbẹ́ tó wọ èèyàn tó mú ẹ̀sẹ̀ẹ̀kì lọ́dọ̀ àwọn àjọ́fẹ́ wọn wọ́n mú. Ìjọba wọn máa fi díẹ̀ díẹ̀ mọ̀. Wọ́n mọ̀ nípa ọ̀rọ̀. Ìrọ̀mọ̀ ọ̀rọ̀ máa mọ̀ nípa ọ̀rọ̀. Ó máa fi díẹ̀ díẹ̀ tí wọ́n fi mọ̀ wọ́n. Òun náà ti gbé ọlọ́pìnlá ẹni tí yọ. Àwọn mímọ̀ ìrìngbà ni ọba dọ́kà nípa akọ̀rọ̀ wà láàáyú bí nírù àwọn ọmọ ìrìnlẹ̀ ọlọ́ní ẹni kankan ọlọ́ní ọlọ́mọ̀gbọ́n ọ̀rọ̀ ìdílò àlàbí ìrìnlẹ̀ tí ọ̀rọ̀ rẹ̀ ń lè ọwọ́ ìwọ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ Ìlànà bàbá mi rọ̀ sí Àgbẹ̀gbẹ̀rún ọba yẹ́ òfin ẹgbẹ́ ẹgbẹ́ wọ́n jẹ́ òṣìṣẹ́. Ọ̀gbẹ́ kọ̀ọ̀rọ̀ ní ìjọba òṣìṣẹ́. Ìjọba àwọn tó wà àwọn ìyọ́nà ọ̀rọ̀ ọlọ́run. Tọ́lá ti wá wo sáwọn láàrin, yọ́ máa rí gbogbo ẹgbẹ́ ní ìkàlùkàlù àríṣù ọlọ́run ọba ọlọ́run ọmọ Ọ̀sọ́rọ̀ àwọn kan wà tó ń sọ́rọ̀ wà fẹ́ lọ́wọ́ lọ́wọ́ ní ìsìn ìrọ̀ ní ọ̀la ìtàgé láti jẹ́rù àwọn èèyàn lórí ayé tọ́lọ́ sọ̀rọ̀ abẹ́rẹ́ àwọn tí wọ́n jáwọ́ àyàbí ọlọ́run ọlọ́run bá máa fi kọ̀ọ̀rọ̀ ọ̀kan a máa fi hàn wọ́n a máa fi hàn wọ́n ṣùgbọ́n kí èsì gbogbo kọ̀ọ̀rọ̀ bá máa fi sí èmi nítorí torí ẹ̀ àlẹ́ sọ bẹ́ẹ̀ tó lóore ẹ̀ ولكنت أعلم بالغيب لاستفتحت من الخير وما مستهيئ كان من أجل ما أخبرني لما أخبرني Oye ní náà sàmà wá púpọ̀ rẹ̀. Abúrú bàbá rẹ̀ gíní ọ, bàbá ní ṣe tó jẹ́ máa jùmọ̀ lọ́fẹ́ ìṣẹ̀lẹ̀, máa lè yẹ̀ sí. وعلمنا في الرجل ومن تعمل به الرجل كان أمره موسى عليه الرجل وإني تجعله يا الله قل الله فقل شو عليك قل شو عليك ورد على غيره ونعم به ọ̀rọ̀ ni wọ́n àgbà ayé àkùnrin àní láti fi gbé ẹ̀mú lẹ́nu pé ọlọ́run ló fi gbé mi ọ̀rọ̀ ọkọ̀ máa fi ní àwọn ṣùgbọ́n wọn ò máa ń pa ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìtọ́fù àti ọkọ̀rọ̀ kó dédé náà lọ wọ̀n. Torí ẹ̀ lókùn náà sọ pé wà láàárọ̀ ولا أقول إني ملك ولا أقول إني ملك ti bẹ́ẹ̀ lọ sọ pé èmi ẹ̀ka ogún mi ni o èèyàn ẹ̀rí ni o màláìka ni o. Sọ̀rọ̀ àwọn òkú gbàgbọ́ lórí ayélujára àwọn ọ̀gá ń sọ bẹ́ẹ̀ láàrin tó dáwọn lọ. Ẹ̀ka owó mi báyìí ni èèyàn ẹ̀rí pè mí àmàláìka wà wà. Àwọn yóò tún wọn lọ́wọ́ nínú àwọn àwùjọ dáwà ni wọ́n ti tó ń dá ìmọ̀ rẹ̀. Sọ àwọn ọba ìpapá jẹ́ òun náà ni wọ́n sọ torí ẹ̀ wọ́n jẹ́ kọ́ máa yá àwọn èèyàn wọn wípé èèyàn jẹ́ èèyàn kò ní kọ́ máa dá mi sí ọ̀sán ẹgbẹ́ tí èèyàn ní ọdún sínú olóyè jáde bí wọn lọ́wọ́ ọba àgbẹ̀jẹ́ èèyàn láàárín sí èèyàn torí ẹ̀ kọ́ ní kọ́ máa wí pé ìjọba ní pẹ́ẹ́sì wà ibẹ̀ ìgbàgbọ́ pé ẹ̀kàn nínú lẹ́yìn ni ó mọ́lákùnrin àwọn tí wọ́n jẹ́ pé wọ́n mọ́ ọ̀rọ̀ ní ayé àwọn ẹmọ ti lẹ́yìn wọ́n wà ń tẹ́sí wọn jẹ́ wọ́n ti nínú ohun pèrà àwọn nígbà wọn ni bàbá ọ̀rẹ́ àwọn ẹgbẹ́ wọn ti tẹ̀sí wọn rẹ̀ wọ́n ni wà láàárín kí náà Bí àwọn olùrẹ́ ńlá ń fẹ́ kó máa wà nígbẹ́ ọlọ́run. Wọ́n kò gba àwọn tó fẹ́ ọlọ́run fún ọ ní ẹrù ìjẹjọ́ ìgbàmù ló fẹ́ pé ìrìn ìgbàmù fẹ́ àwọn ìta bá ní ìfẹ́ ìrù nǹkan àkọ́kọ́ lọ́pọ̀ tí wọ́n ti fi àti ìgbàmù ìjọba ti rí káyìlú ní ọkùnrin sọ̀rọ̀ tí ọkọ̀ náà fún ẹ̀yọ ìgbàmù ní àgbẹ̀lùkù kí yé kí lọ sọ̀rọ̀ ìgbàmù ìgbàmù àwọn ọmọ ìdáyà ń pè ní rere orí ayé ọ̀rọ̀ ayé àwọn ojúṣe alẹ́ ayé àwọn dáadáa ìbáyà wọ́n o wọ́n sọ fún àwọn tí wọ́n gbà fún àjọjọ́ ọlọ́run àwọn àwọn tí wọ́n kọ́kọ́ gbà fún àwọn tí ò Wọ́n akẹ́kọ̀ọ́ lórí ọlọ́run ọba náà ti kí wọ́n sọ bẹ́ẹ̀ ọlọ́run fún wọn nílé rí. Ìyàwó mọ̀ wá mú تدري أعينكم Àwọn tó jù ní ìṣẹ́lẹ̀ ọ̀rọ̀ tó ń yẹ mẹ́rẹ̀ ṣàlámọ̀. Ojú tí àwọn kú ní ẹ̀fẹ̀rẹ̀ kan ní èèyàn ni ó jẹ́ fẹ́rẹ̀ sí ní ọ ẹ̀wọ̀n náà. Ojú kọ́ lẹ́fẹ̀rẹ̀. Ṣùgbọ́n lára ìjọba àbá ìjọba ìwà náà ní ilé ojú kíra ojú kọ́ ní oyè pẹ̀lẹ́ rẹ̀ bí kò ṣe ń pé wọ́n fún ojú ní sáàkì ní ojú kan ẹni tó ní ojú kan ní ojú ojú rẹ̀ ló jẹ́ sábàbí tó fi yẹ pẹ̀lẹ́ ní tàbí àwọn ẹbí yẹn jẹ́ olóògbé nínú òun ló fi jẹ́ pẹ́rẹ́ ẹni yẹn. Ògùn tó ìjọba ní tó ojú lójojú ní olóbiyọ pẹ̀lú ẹ̀rọ ìkánná àwọn àjáde ọ̀rọ̀ táwọn ti mọ̀ nítorí bàtà bá ń kàwé sí nǹkan tí ẹgbẹ́jẹ́ fún nǹkan bí kíni o òun kọ́ ní òṣìṣẹ́ ojú ẹ̀ ò lè yẹ pẹ̀lú láíláí ṣùgbọ́n ojú ní máa ń jẹ́ sábà bí kíni ọ ìyẹ̀pẹ̀ àwọn àtàkùn ti sáà ìyẹn sí ojú. Now, So Nínú So ọ̀nà. Náà, bà àjájú àmọ́sà, tó ọmọ jábà àmọ́sà mọ̀. Tó lọ́wọ́ ọjọ́ sábà bí òun mọ́ ní ìjọba ìlú ìlú ó lè fẹ́ ìpàdé ní ọ tó kàrà bẹ́ẹ̀ owó ní ìjọba ìlú. Wọ̀lá àkúrúlù Ìlàdí ìlàdá ìrẹ́dàrí. قالوا لن يؤتيهم الله خيرا ẹgbẹ́ ìgbẹ́ ìyá yìí ń fi àkókò ìgbà tí lọ́lọ́run ló fún eré àwọn tọ́lọ́run fún eré tí mọ́lọ́run ṣe kí lọ ọlọ́run fún eré láti máa fún tó bí àwọn tẹ́jà wọn kò fà á ní sí ìdá ìfúnṣe ìrìn ẹgbú ti lágbára tó fún àwọn olóògbé lọ fún àwọn olóògbé mùsùlùmí wọ́n ìgbà àwọn ọmọ òbí sí ìyàtọ̀ ìjọba tọ́ba ń kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn bá ti wọ́n ń gbé o wọ́n Àgbẹ́kẹ́ ọlọ́mọdé dáná àtọkùnrin àti ọlọ́mọdé ìṣòro rẹ̀ láyé láyé lọ pẹ̀lú bá ń sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lú. Ó máa sọ̀rọ̀ pẹ̀lú kí ni ó ẹ̀wọ̀n ìjọba ìjọba ìjọba lọ. Àwọn aláwọ̀ Ọlọ́run ọba ọlọ́run tí ẹgbẹ́ ẹ̀mí wọn, ẹgbẹ́ ọmọ ní ẹgbẹ́ ẹ̀mí wọn ìjọba ìrùlẹ̀ mẹ́wàá yẹ kí ní ọwọ́ òkè ní gbàgbọ́ tí ọba wá sí gbàgbọ́ bẹ́ẹ̀ ọlọ́run ṣe kí ní ọwọ́ Tọ̀ọ̀kẹ́ ní tèmi wàyíná máa yí mi ní hù máa bá da wàgbọ́. Ìtọ́ الله أعلم بما في أنفسهم ọlọ́run ọba ọ̀sán kẹlẹ́ tó gbẹ́lẹ́ pé ẹ̀mí wọ́n èdè ọ̀nà ẹ̀hún ilé ìdálà ní ọ̀bọ̀ọ̀lì ní Ìwàdúrún, Sọ̀rọ̀ wàjí ní èdè ìdáhùn. Olùmọ̀bá kọjú lára bí bá wọ́n rẹ̀ mẹ́wàá. Tí bá sọ fún ṣe mo ní gbogbo ọ̀rọ̀. Ọ̀rọ̀ ọlọ́ọ̀bà ọwọ́ mi lọ́wọ́ tí bá ní orímọ̀ ọkọ̀rọ̀. Tí bá ní ọjọ́ mẹ́lá ayíká. Tí bá ń sọ báwọn èèyàn ẹni bí ọlọ́run òfin wa ní ẹni. Kí mo jẹ́ ẹran o. Ìlànà ìlànà ọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n lẹ́ àwọn ọgbọ̀ òfin ní ẹ́ ẹbí dájú ní ṣàfihàn sí ra rẹ̀ ìjọ tí ó gbé ìjẹ́ ń pè ní ìjú ní mọ́ra ní pé wọ́n bí ìṣẹ́ ní ti ilé ìmọ̀ orí kéèyàn ó gbé ìgbà bí ẹgbẹ́ dókítà mi dókítà mi tọ́jú ẹ̀mí kí ni màjẹ́ rẹ̀ alákòóso ní mí alákòóso ní mí ẹbí bá ti ń pè ìtẹ́jú ọ̀rọ̀ yẹ kó gbé ìgbà ìgbà ìgbà ìgbà Ọlọ́bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ka mọ̀ rẹ̀ pé kí n bá ti lè sọ gbogbo àwọn nǹkan báyẹn. Mo fi wà nínú ọ̀gá nínú àwọn tí ní àwọn nínú àwọn alábòsí. Ẹgbẹ́ ìṣẹ́ káwòsí máa ń ṣe ìròyìn náà. Ọlọ́bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà ní pé àwọn àmẹ́jọ ọlọ́run ọ̀la. Gbogbo tí àwọn bá ń tì fún apáta yányá, gbogbo ẹ̀rọ ìwọ̀n màmá dààmú nítorí ìjọba kó bá wọn níwájú ọlọ́run tó ti wọ́n ní àdúgbà ó fèsì sí àwọn arúgbó dáwọn ìṣẹ̀lẹ̀ ìlera. ó fèsì sí nítorí kí ni ọ̀n fèsì

ẹ̀sẹ̀ tó tóbi ní bí àwọn ọmọ ọmọ papọ̀ lọ́gbẹ́ ìyẹ́ bí ti kèfè lọ́gbà àwọn tí yàn sọ pé òun wà ní papọ̀ àìsí máa ń wà ní ṣàyè ní máa ń yẹrẹ rẹ ẹ máa fi nígbàgbọ́ kí n tẹ̀sí dáadáa ẹ orí ká máa gbà pé ọlọ́pàá tó rí fún o ẹni bá ń gbé àgbẹ̀ ah, àkàdẹ́sì lára rẹ̀ ah! ká àlàyé ọlọ́sọ̀ ìgbóyò ẹ̀sìn ká Ọ̀rọ̀ fi owó bẹ́ẹ̀rọ ọ̀rọ̀ jẹ́ gbogbo ìgbìmọ̀ ọ̀rọ̀ ẹ̀lẹ́gbọ́n ah, ọmọdé. Ah, ọ̀rọ̀ jẹ́ gbogbo ìyọ̀rọ̀. Lórí ọ̀fẹ́ ń tí dáadáa tí sí ìlú dáadáa pẹ̀lú òfin. Sọ orílẹ̀ ayé kò tó kankan. Sọ ọ̀rọ̀ kan tó ìtàn ọ̀gbẹ̀ tó ọmọ ṣe. Náà rí bẹ́ẹ̀ dáwọn kẹfẹ̀rí tí ti kọ́ ní kùfà ààbò kọ́. Àwọn kẹfẹ̀rí ọmọ ìjẹ́ pẹ́rẹ́ àwọn tí wọ́n jẹ́ kẹ́rẹ́kà náà mú mi ní ìlẹ̀fẹ̀ ìjọba náírà ní àwọn ènìyàn. Sọ ní náírà láti rí pé àlùkò kù mú lè sọ ọ̀gbìn. Sọ ọ̀gbọ̀nà àádá bẹ̀rẹ̀ bá. Ìjọba fún fún àlàkó ìdájọ́ ẹ̀. Ọlọ́run ọmọ ìjọ kan náà. Sọ àwọn ìgbé àbòsí òun láti gbé pé ọmọ ìgbé nígbà ìgbé ìjọba ìgbé tí ọmọ ìgbé ọmọ ìtàkùn ti sọ̀rọ̀ ìgbé ọmọ ìtàkùn ti sọ̀rọ̀. Sọ ẹ̀rọ kan. قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين ọlọ́wọ́n bá dúnà rẹ̀ dára ó ń sọ fún wọn nípa àwọn èèyàn lóòrù ọlọ́wọ́n ọba ọwọ́ abẹ́ ṣàlàyé fún wa pé àwọn èèyàn lóòrù nígbà mẹ́rin wájàdú àǹfúsàgún àyìnzínà alìrọ̀ọ̀dẹ̀ ara nàbí nígbà tí wọ́n rí wípé ah nú àyíyí bá ti ń gbé wá forí fún wapàá ọ̀dọ̀ wà ní pé agbára wa ọ̀ká ní gbogbo àwọn adébẹ́ ọlọ́run yìí ọlọ́pàá ló fún wọn ní bíjọ́ ọlọ́run ọba dẹ̀tọ̀ máa ń fún wọn ní intelligence ọlọ́run fún wọn ní gbogbo àwọn káwọn ní ìlọ́run bá máa fún wọn nítorí tí wọ́n lè bá jẹ́ pé owó táwọn kèfèrè bá gbé wá wọ́n lè máa dá wọn lóhùn

Wọ́n ni kọlu ọjọ́ wípé yá ló fòpá ní dáadáa rẹ̀ tẹ́lẹ̀. Wọ́n ni wọ́n ló àà. Wọ́n ní kọ́ ní dáadáa rẹ̀ bàná. Wọ́n ní wọ́n ní wọ́n ti ṣe kí ni ọkùnkùn ti bá wọn jù. Sọ́nà. Pero eso no es otra información. Ahora, cada país es más bien. So, con comunidad, sino es hoy en día. So, wọ́n sáré kí ẹ̀sìn inú à, nígbè tí wọ́n lọ bá wá jù ú, bá wá jù ú. À, ó jẹ́ bí àwọn ààrẹ mi jù ú. Àwọn ni wọ́n ń tako orí tako wáyé. Ẹni tí ń tako yẹn, ọwọ́ ni wọ́n ń tako. Ẹ̀rù, à, Ogun àjọ pé kí náà. Àákẹ́lẹ̀ tààrù tàbí dáàlàlá. Omi ti bá ń ṣe lọ́wọ́ àwọn pọ̀jù ìdáàlà. À sí tapò wá, sí tapò wá jù. Wọ́n tó tapò wọ́n ní mo tapò wọ́n lọ, wọ́n fà ń "Ah, àlùkò ọ̀la ń kọ́ mi." Ó jẹ́ kí wọ́n sọ ní jẹ́ òfìsè wà àti fún wa jẹ́ kí wọ́n sọ lọ́sọ̀ ní wọ́n nígbà àga ìtànà wọ́n jẹ́ kí wọ́n sọ pé á kọ̀lé ìlà sáàkà wọ àṣìbákà rẹ̀ nà ẹgbẹ́ ewu nígbà wọn sọ̀rọ̀ bọ̀ lábẹ́yìn òfin ká àwọn wájú ìwàjà àwọn gara ìlà àmúrin ó jẹ́ tó ọ̀rọ̀ síbi àlágbà ní lámìyàtẹ̀ bá yà lánàá ṣùgbọ́n kò hàn sáwà nílùú tó jẹ́ kí wọ́n sọ fún mi ṣùgbọ́n tó ṣàlàyé sí ṣàlàyé kò sí àdáwà Níkàrà ibi ipò wọ́n tó náà. Àwọn àmì ọ̀rọ̀ burúkú rẹ̀ sàn. Ìwọ ẹ̀fún ọkọ̀ dúpẹ́ fún náà pé ó fi ṣe kí ni o fún àwọn ọ̀rọ̀ tó bá wa sọ owó lórí ẹ̀rọ. Kẹ́rù rẹ̀ fún olóòrùn ẹ̀kọ́ nínú àṣà. Fa àṣìdájá kí lọ group ṣe hàn. Ó ti ṣe wà láàbù. Ó ti wà fún wa. Ó ti ṣe wà láàbù. Wọ́n lọ wọ́n ti pẹ́ pé àwọn gẹ́gẹ́

Ìjọ promise wa rí pé káà bá gbà lókùn kúrẹ̀ bá wọn àwọn àdíkì yóò. Kò lọ́wọ́ tààrí náà bá wà ní pé. Tọ́bá jẹ́ wípé ní kó kàmílà sọ̀rọ̀ yìí. Tágbọ́ ọba jẹ́ kí ni ọ̀rọ̀. Sọ̀rọ̀, lọ́wọ́ sọ̀rọ̀ ìgbéraga ló fún àwọn. nígbà tí wọ́n ti rí pé kò sọ mẹ́ta bẹ́ẹ̀ fi ṣe kí ni ọ̀hún. kò sọ mẹ́ta bẹ́ẹ̀ fi wí ìlú rẹ̀. tẹ̀lé lẹ́yìn àmì wí rẹ̀. sọ́ọ̀bù ìgbéraga ti dà sọ́rù. wọ́n á rà bí wọ́n fi ṣe sí ọmọ ìlànà àmì. ẹ wá ní pé èmi pẹ̀lú bẹ́ẹ̀ ni wọ́n sílẹ̀ lóde. olùdó ló kù. yàrá àwọn ọkùnrin ní ìlú. Ẹ̀wọ̀n òṣèré àti ìgbà fún, ṣẹ́wọ́n àti ìgbà fún, wọ́n gbà fún lẹ́ẹ̀kan náà. Lọ́pàá ìwọ̀n òṣèré àti ìgbà fún, òṣèré ló kù. Àwọn ìjọba lọ́fẹ́ ṣẹlẹ̀, ìjọba ẹ̀kọ́ ṣẹlẹ̀. Àwọn àjọ ìgbẹ́ ìjọba ṣẹlẹ̀. Àwọn sínú àjọ ìgbà ṣẹlẹ̀. Òṣìṣẹ́ ọmọ ẹgbẹ́ àìrá. Ọjọ́ ọba Gbogbo àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ti ẹ̀rọ bú ti ṣe òun bá wọn sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́ iná ìpẹ̀lẹ́ pẹ̀lú tó fi bá wọn sọ̀rọ̀ pọ̀. Pẹ̀lẹ́ pẹ̀lú bá wọn sọ̀rọ̀ pọ̀. Gbogbo nǹkan tí wọ́n ń kọ́ jẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ jẹ́ ó dára rí ẹ̀fún wọn lè sọ fún wọn pẹ̀lú pẹ̀lú pẹ̀lú. Tọ́lá wọn fi ń tọ́ àwọn ènìyàn náà ti dáwà ní ọ̀pẹ̀ àmọ́ táwọn ènìyàn sọ̀rọ̀ ní tẹ́lẹ̀ pẹ́lẹ̀. Ìyáwó lè ní ọ àwọn tó máa ń lé kókókókókó sí ni. Sàárà yìí ti sọ̀rọ̀ sí wọn. Kí ló máa ń dá síbẹ̀? Àrí ìtajà ń kó ikú fún àwọn àtàkì ìdìbò. Ìdá mọ̀kọ́ ọ̀rọ̀ wọn bá ti borí wọn tẹ̀lé yìí ọ̀rẹ́ áńkà gbíọ́lẹ́ láti lórí ẹ̀jọ́ tẹ́lẹ̀ nígbà tí ìjìyà ìlà ọ̀gbẹ̀ni èèwù náà sí. Àlẹ́bí náà dàpọ̀ wọn nípa ẹ̀kọ́ ọmọ ìtàkì ìlànàjọ́ náà kò bá mi wọn bá mi wọ́n mú ìjà ìlú rẹ̀ lọ sí. Àwọn ni wọ́n dára àwọn ẹgbẹ́ gíní ọ àwọn náà dàpọ̀ níjọ. Sọ tàjà gbogbo ìkùn fa àìsí ara ọ̀dọ́ ọdún láì gángan wọ̀gán àwọn jẹ̀bẹ̀ ni wọ́n tààrà gbàgbà sílẹ̀ ọ̀rọ̀ òṣèlú pé tí ní o bí ìgbàgbé ìdára ìmọ̀ tẹ́lẹ̀ ìbọn fọ́ra ẹnu bí ọlọ́ kiri ni ìyá ọlọ́run ìyá ọlọ́run yàrá sí ẹ̀yẹ o ìyàtọ̀ náà gbogbo yàrá yé ìyàtọ̀ náà ọmọ ẹ̀ gbọ́dọ̀ pé ìyàtọ̀ táyà tọ́ ni. ọ̀rọ̀ torí ẹ̀rù jẹ́ pé àwọn ẹ̀yìn wọn ìyá ọlọ́run ní pàákì náà ti máa tẹ̀lé ìyá ọlọ́run

àìsàn kankan wọ́n lè lọ́kọ́ tó bẹ́ẹ̀ sí òun àkàgbà tí wọ́n lè ní ìzẹ́kù ní ìsúlẹ̀ sọ ìgbéra ló ń gbé wọn ìjọba fẹ́ tẹ̀lé kọ́ tẹ̀lé ayé àgbà wọn sọ ìṣẹ̀lẹ̀ tó máa ń yàtọ̀ ojúmọ́ bẹ̀ yàrá sọ káwọn kan jẹ̀rẹ̀ sọ gbọ́n fẹ́ dáhà àwọn àwọn ayé àyè sọ ayé àgbà wọn tẹ̀lé wọn. Àyàbí ló kù ọjọ́ fún ọgbẹ́ ọmọlá inú agbára ìyá ti ní gbogbo sí ìlú ọmọ ìrìn ìṣàrà. وما أنتم بمعجزين نعم أعطى wọ́n sọ fún àti kí mú àṣọ orí ìdámáyà àti ìfọ́nà níbi ìgbà wọn ni kí ń ṣáàkà ọlọ́run ọ̀dọ́mọ́bẹ́ ẹni dájúdájú ẹni tó lè mú ìyà wá bá ní onírúurú ní ẹ̀rọ lọ́yà ìjọba máa fọ́ ní ìjọba ẹni tó lè mú ìyà wá bá yín ní àrùn ọ̀ọ́kù bẹ́ẹ̀ ni bí ó ìyá ràáfà wọn tàrà mọ́ òbí kẹ́gbẹ́ tó ní ìṣá àti. So, ìṣá yẹn ìsọ̀rọ̀ pọ̀ òní ètùmáṣí alákọ̀ọ́kọ́ ìrọ̀gbé kọ̀ọ̀kan mú. alábàáyé onígínní ọ alábàáyé jẹ́ ìjìyà onígínní ọ bẹ́ẹ̀ lọ bí ní ọlọ́run ẹjọ́ máa bá yín hàn tàbí ìgbèrú pé ọlọ́run tàbí ìgbìmọ̀ pẹ̀lú mọ́ tàbí ìyẹn ìrọ̀gbé kí ń sá òun ló ní màṣí ààrẹ ọlọ́run tẹ́lẹ̀ ọ̀rẹ́ náà fi kọ̀ọ̀kan ní. láì bá àbá ọ̀dọ́ náà ní pé ìyá alẹ́ ayé ni ìyá kí ni o ìyá rẹ̀ ayé ìyá rẹ̀ ayé sì lè yìí ìyá rẹ̀ dáhùn náà lè gbé orí gbogbo lè kí ni o bẹ̀rẹ̀ ni wọ́n tẹ̀. ìgbọ́n yà rẹ̀ ayé ọ̀la ni tẹ̀ náà àlẹ́ ìkẹ̀mẹ̀ tó kúrò sí àwọn ẹ̀yà yìí ẹ bá lè dáhùn lọ́la fún mi ẹ̀yìn kúrò tó ń tó bẹ̀rẹ̀ yà rẹ̀ tó bá wù yóò fi ìgbọ́n jẹ́ ìyá rẹ̀ ayé tó ń gbé oṣù tó bá

olórí àwọn àdúgbò ìṣẹ́ gíní òbí ìṣẹ̀lẹ̀ ìjọba fẹ́ promise ẹ̀ kí ló kù ọdún tó ti àwọn ti yà àwọn ọmọ yìí ọmọ yìí Àwọn bọ́lá tó ìjẹun àgbà pé kí ni ó ṣe àwọn olùsẹ̀wé àbáyà ni olùsẹ̀wé àwọn tó jáwọ̀ èèyàn ní wọn pẹ̀lá ìmọ̀ká wọn wọ́n kán jú kí àlú ní ìgbé ẹwà wọn lọ wọn ní pé ọlọ́run wọn ló lè mú wá tó bá fẹ́ yìí ó lè má ìgbé ní ó sì lè fẹ́ kó tó mọ̀ ní pẹ̀lú ìrẹ̀ kan jú lórí ìyà rárá ìgbé èmi kọ́ ni màá lè kí náà èmi kọ́ ni màá wọ́n máa ní wọ́n tó bá wá gbé ìyá ọlọ́run ní wọ́n máa ìyọ́ náà ọ̀nà bá tó lè wọ́n. Ẹ lè jẹ́ mi tí ó sọ lọ́nà ìrọ̀lẹ́ àdúgbò ara ìjọba ìjà àgbẹ̀. Ẹ lè sáfún lẹ́yìn náà. Ẹ̀rẹ̀ ìyá náà wá dé ìyá wa ní àpè tí màá gbọ́ sí mi lórí ilẹ̀ tí màá gbọ́ sí mi níbi kan kò dé sí. Ẹ̀rọ pé ìyọ́ náà ò dé lọ. Ìyọ́ náà ò dé sapamọ́ sí. Ìyọ́ náà ọba mò ń bí àjẹ́

lọ́wọ́ ẹgbẹ́ wọn ṣẹ́kù àwọn máa yọ fún wa òkúta ẹgbẹ́ ìṣòro tó so àwọn ní alẹ́bẹ́yìn tó mọ́rẹ̀ tó tàbí ìdábẹ́yìn ló àwọn ọmọ abẹ́ kọ́kọ́ tí bọ́ọ̀mù bẹ́ẹ̀ ìdábẹ́yìn sínú abẹ́gbọ́rọ̀ fàánì tó ní sílẹ̀ lọ́wọ́ wọn bá yàgò tó gbé lẹ́nu kí ní ìsọ̀rọ̀ kọ́rọ̀ kéde kò ní tàfẹ́ lọ́wọ́ ló fi yàtọ̀ sí ìyá ìyá ayé ìyá ayé wọ́n lè yàn máa lónìí wọ́n tó sọ́kí ẹ̀dùn mi lọ sí ìgbéga ọ̀rọ̀ tọ́lá wọn wá síbẹ̀ ẹgbẹ́ mi ọ̀tọ́ bá ní ohun tí ò sí kù kò sí ìbẹ̀ pa ìyàwó ẹni jẹ́ ṣùgbọ́n ẹni wọ́n bá ní ìwọ̀n níwájú àti náà tó bá tara bẹ́ẹ̀ òun náà ká máa tó kọ́ ọ̀nà á ń tọ́ ìtọ́ ẹ̀ ní tọ́lá ọmọ tó lẹ́ tó kò ìgbà lẹ́yìn kí láti àwọn àgbàjá sínú ara yìí aláwọ̀ ara ń ya sí ilẹ̀ àdáà ọlọ́run nìkan olóyè bí ọ ẹnì kan ò lè múlẹ̀ àwọn So nisbat al-mashi'a ila Allah bi qawlihi yaf'alu ma yasha. Àwọn tàbí kí dọ́dọ̀ ọlọ́ pé mashi'a ìjọba fẹ́yìn tó lómi wọn ti jọba wù. Wọ́n mashi'a mú rọ́ ìgbà ìjọba jẹ́ ìwé máa borí. Ìjà mi tún ní alára na ìlú ìjìnlẹ̀ kò fà á bù lọ. Tí àwọn abúlé sọ̀kalẹ̀ báyìí, àwọn kẹsẹ̀ ni wọ́n lé kí ni ó wò ní kọ́mọ́nà àwọn ọmọ rẹ̀. Àdáàbò ìyọ̀wọ́dí mú ìdó ìlú. Ìyọ̀ ọlọ́pọ̀ ọba ń máa ká ní mákẹ̀tì ìlú ìbọnbẹ̀. Àìmàṣí àtú dáwọ́láfẹ́ ara alẹ́ àdáàbá. So, màṣí àti ìrọ̀kọ̀ ọ̀rọ̀ ni pé ìyá yóò ìyá fi kí ni ó. Kíkẹ́ rẹ̀ dábẹ̀ ìlú kèbè. Ọmọ ọba ìdánú fẹ́ tó bá wọn náà ló fi àjẹ́ o. Dábẹ̀ ìlú kèbè ìgbà ọlọ́run fi àjẹ́. Mùsùlùmí gbẹ́gbẹ́ orí oṣù àpọ̀ ọlọ́run ọba láàjọ wípé ìṣáà lọ́dọ̀ wọn bá bá fẹ́ ìwọ́mọ̀rọ̀ náà wà ní ìṣáà àìsàn tó bá fẹ́ yóò forí jù lọ́wọ́ lè nínú ọrùn yóò fi àjẹ́. Lọ́kẹ́fẹ́ rí àwọn tí ń sáàjò wà ẹ̀kọ́ ìrẹ̀lẹ́ tó kù tó bá fẹ́ rí báyìí tó fi tó fi kékeré ló kú òyìnbó èsì lẹ́tọ̀ọ́ sí ọ̀rọ̀. Ọ̀rọ̀ ni, tí mẹ́rin ojú tó fún wọn ní ìṣá ìmọ̀ ìgbésọ̀ sí wọn kájà wà.

الله يريد أن يغويكم هو ربكم وإليه ترجعون Ọlọ́run bá ó ti sọ fún wọn nípa ọ̀rọ̀ ilé ìlú ó ti sọ fún wọn. Òyìnbẹ́ kẹ́lùmọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn lò òun náà lè pèsè kẹ́mọ́ tó ṣe yọ ìjà kẹ́mọ́ òkèrè ẹgbọ́n náà sọ lọ́sìkò rẹ̀ fún òun náà sọ̀hà òun náà tí wọ́n fi kí ẹni tí wọ́n lò sọ lọ́sọ̀ àm òun náà lè fi kí ìwọ̀n àbá ìṣẹ̀lẹ̀ sọ lọ́sọ̀ àm ọ̀ni wàhálà Ọ̀rọ̀ mi tí mo ń sọ fún tí mo mọ̀ pé wọn ó ṣe ní láǹfààní, wà láyá ń bá ó mẹ́ta ti ti pé ọ̀rọ̀ mi máa jẹ́ kí wá àti òṣìṣẹ́ àbàmì fún mi. jìdáàmì lè Wá àti ṣùgbọ́n wọ́n mọ̀ pé wà sí ìmú kò lè ṣe ní láǹfààní ẹ̀rọ ìlú Ẹgbàwọ̀ wípé àwọn ìjọ àkáǹtì alákùnrin. Ẹgbàwọ̀ pé ìgbà mọ̀ ṣe wà àti lọ fún mi. Èmi ti gbèrò pé kí máa ṣe wà àti lọ, kí máa ṣe wà àti lọ, kí máa ṣe wà àti lọ.

àìlú ìwìyà fún ẹgbọ́n ọ̀rọ̀ ọgbà pé a mo fẹ́ sọ níbi ẹni tí ò ní gbọ́dọ̀ èyí máa sí ìrìn Ẹgbẹ́ ọba bá ní ọmọ ìrìn mẹ́tàlá káàbí àwọn akíwọ̀n lọ́wọ́ láti ìrìn àṣà. Ọ̀rẹ́ pọ̀jọ̀ pé tó mọ́ kú ọ, ọlọ́run ọba nínú ẹgbọ̀n àwọn ọmọ kí ní ọrọ̀ ẹnìkan bá lọ́wọ́. Torí ẹ̀, òun náà ló jẹ́ wípé Nóà ọmọ ń sọ fún àwọn ènìyàn rẹ̀ fún ìgbà àmọ́ pé ìrájà ọlọ́run ọba borí gbogbo ìrájà pàtàkì. Èmi kọ́ mo lè sọ̀rọ̀ mọ̀ ní o. Ọlọ́run ọba òun náà ọba ló jẹ́ wípé òun ló lè sọ̀rọ̀ mọ̀ ní. Olùkẹ́

Tọ́ kí ló wà lẹ́yìn rẹ̀ ìtumọ̀ tó bá ọ̀gbọ́n tó ga ní bẹ̀rẹ̀ yìí rẹ̀ tó lè má máa ta wà rárá. Mọ́ ọ̀lọ́run. Àwọn fẹ́rẹ́ sọ pé àwọn fẹ́rẹ́ sàbọ̀ mọ́ ọlọ́gbà ọlọ́gbà ọlọ́gbà ọlọ́gbà. Ọwọ́ àti ìyàwó táwọn tó náà ní owó pé ẹ̀sùn ní máa sọ ìyànú. Ìrẹsọ̀ ọlọ́run ni wọ́n sọ ìyànú. Ẹ̀sùn bí wọ́n Ara ẹ̀rù jẹjẹ ní kàmọ́ ní ìgbàpọ̀ bẹ́ẹ̀ ara ẹ̀rù ọlọ́run kan ọba sí wọ́n fún àmà náà. Òun ní ti tẹ́lẹ̀ lọ òní ti máa ń sábà fi sí ọ̀sán. Ọ̀sẹ̀ ìgbà ọ̀sẹ̀ náà ní káàrà ọ̀sẹ̀ ti ní túmọ̀ pẹ̀lú ẹ̀kùn ìdílé

pé ìdí mo sọ pé bájẹ́ tí mo sọ fún nísìn èyí tí mo sọ fún o tí èbá ṣe fọ́lọ́mù ọba fi ṣe ìgbẹ́ ọlọ́run ti ṣe fún jẹ́ àtìlọ́jọ́ abẹ́lẹ́gbẹ́ ìyàwó ìjọmọdé ọ̀sọ̀mọdé òdìmúlò fún bó ti ní gbogbo náà ni ọgbẹ̀ ọ̀sọ̀mọdé owó yẹn tó bá jẹ́ máa gbé bọ̀ wọ́n má ti pọ̀ náà ti bá rí wọn nítorí ó gbé gbàgbé ló gbàgbé wọn á ní gbogbo ìtàgé ẹgbẹ́ tí wọ́n bá gbà lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ ló gbà lọ́wọ́

وما تشاءون إلا أن يشاء الله يعني ذلك كان ما بين Ọlọ́ọ̀bá ń sọ̀rọ̀ fún wa, àdébí ọlọ́ọ̀ bá ń sọ káríkà fún ọmọ ìjẹ̀rá jẹ́ ọlọ́ọ̀bá máa tó kárí gbogbo ọ̀rẹ́ kò lò wọ́n. Ọ ní òun àwọn gbogbo ọmọ àgbèrè láàrin ètò ọjà ẹ̀rùn ọmọ yìí ti fẹ́ rọ́gbù fún bí àyẹn ìwà rọ́bù ó wá yàtọ̀ sọ́ọ̀rọ̀ ẹ máa fi gbàgbé rọ́bù òun náà ni pé báńkì wà bẹ̀ mílíkì wà bẹ̀ sórí rí yàtọ̀ sọ́ọ̀rọ̀ tó wúwa rọ́bù òun ní control everything lọ́sọ̀rọ̀ sílẹ̀ nìyẹn ìwà rọ́bù oníkọ̀ọ̀kan fi ṣe oníkàyé lóbi Kò sọ́dọ̀ ẹni bẹ́ padà sí àyàfi ọ̀dọ̀ ọlọ́run ọba náà. Tọ́ ilé ìgbóná ìyá ọba wọn ní sàájì ìlú ọwà sí. Ọlọ́run jẹ́ gbà wọn láti kí ẹni ti fúnra sí ẹgbẹ́ ṣe ṣe. Ẹ mà padà sí ẹwà dọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba wà padà sí ẹgbẹ́ ṣe látara bẹ́ẹ̀ látara fún ọlọ́wọ́ àgbẹ̀gbẹ̀ ọjọ́ ọ̀sán ní ẹ̀sùn èyí mo fẹ́ jẹ́ ìjọwọ́ ìdí ọlọ́wọ́ bá ọmọ ṣẹ́ńtì nàìjíríà ní àwọn tó ń àǹsọ́ àlàkù nǹkanra lọ́ọ̀ òkè nídú àìsọ̀rọ̀ àmì ìjọdẹ́ ni jàwá ti lọ́gbẹ́ dáwọ́ alẹ́ ìṣúná wọn òjì máa fẹ́ ṣe wọ́n àti fún yín ọ̀rọ̀ méjèèjì

Láwọn ọmọ ọba bá gbèrò láti sọ nínú ìyá ọ̀pàdá ayé àpapọ̀ láyé ọ̀pàdá ọdún sínú ìdájọ́ tó pèlè ìdámá. Kí làbà ń dáhùn nínú ara yìí? Ìyẹ́ni nípa tún àlàfo ìṣẹ̀. Èyí ń sọ lọ́wọ́ ọba gbogbo nǹkan dáadáa ní àná. Bí kò tún lọ́ ìbáàlì rà sí ìgbòhánìkù ọgbọ́n ọlọ́run ọba ọ̀dà ìwọ̀n gbogbo ọgbẹ́ ìgbà wípé ọ̀fọ̀nà àwọn ọjọ́ kìkìkì tó parẹ́ máa ń lò òjú gbogbo sí ara òrùsù tọ́wọ́ dáadáa ní tàbí wọ́n àgbà dínú ní sí à tọ́ ẹ̀sìn yìí àlejò ọ̀gbìn àlejò àti ẹ̀ wà ní ìdá ayá tó ìjẹ́ jùlọ ọwọ́ ọlọ́run yìí ni òkè yàn fún àwọn ọ̀dọ́ fi àwọn àgbàdàn àwọn ọ̀dọ́ إثبات الوضوء لله تقربه في مسجد الفتح láti ní ìrùkúnlẹ̀ àpilẹ̀ fọ́lọ́wọ́ ọlá omi ń darí gbogbo nǹkan nínú ọlá ìwọ̀n fẹ́ àwùjú ìrọ̀lọ́wọ́ sí gbogbo alápàá àtọ́lọ́ ọlọ́run láti lọ bẹ̀rẹ̀ kẹrẹ wọn tó ikú kọ́lù pé wọn láti fi padà ẹ̀fọ́ òjì wọn láwọn àjọ àwọn òṣìṣẹ́ tó ń dábòbò yìí òní òjẹ́lẹ̀ ìfọ́nà mi Osman bèrè kanàwọ́ kí àwọn obìnrin kọ ìbéèrè wọn ránṣẹ́. Now, number one, number two, number three. Now, number one. Number two. Thank you, sir. very, very, very low. Tí máa ń bá gbórúkọ orúkú tó ẹ kó sọ pé sàmí Allahu liman hamid tó wá sọ wípé Allahu akbar. Eh, eh, okay. irun téèyàn gbé wọ́n rùn àbí wọ́n rùn wọ́n á débi kan fẹ́ pé àsìkò orin yẹn yàtọ̀ pé kéèyàn débi tí èèyàn gbé padà kéèyàn tó kí ọ̀run àbí kéèyàn kí ọ̀run lásìkò kan. Number three. Súnmọ́ bí, súnmọ́ bí, súnmọ́ bí. <laughs> súnmọ́ bí dáadáa tó tí ó ẹ̀hẹ́ ẹ̀mọ̀ sọ́wọ́ Náàm. Ìgbẹ́gbẹ̀ ọkọ̀ọ̀kọ́ òun náà ní gbogbo àrímọ́ sọ wípé ọ̀lẹ́wọ̀n. Ìbájẹ́ tí ó sàfíà ṣe òun náà jù ọlọ́wọ̀n ìdí wa mọ́lẹ̀ mẹ́rin fún ọlọ́wọ́ máa tó àbáyọ lójú ẹ̀rọ ọ̀hún. Lọ́dà bá ń ṣe àwọn náà sọ bẹ́ẹ̀ wà nínú sọ̀rọ̀ nínú ẹ̀sìn. Àwọn gbọ́dọ̀ fẹ́ sọ bẹ́ẹ̀ ní ẹ̀sìn wọn gbọ́dọ̀ sí àwọn ọ̀gá ní ìpín. Ó wà bẹ̀rẹ̀ ó wà bẹ̀rẹ̀. Sọ̀rọ̀ fún wa bẹ̀rẹ̀ ní ìlú. Ọjọ́ wà tẹ́gbẹ́ orílẹ̀ ìgbòmí àwọn ìjọba ìjáàbùsẹ́. Ẹgbẹ́ ilé ìgbàkẹ́ òòrùn ẹgbẹ́ orílẹ̀ àwọn ọ̀rọ̀ ìjọba. Ilé ìyálẹ́ kejì, ọ̀rọ̀ àti tó lápùú gbígbé, ó ti tẹ̀lé àwọn ọ̀rọ̀ Tó sáàlẹ̀ ọ̀sán àpẹẹrẹ ìsìláàmù, àti tí ìsìláàmù yóò jẹ́ ẹ̀jẹ́ kan pàtó tó ń ṣe nínú ìsìláàmù. Ẹ̀jẹ́ bá ń ṣe ṣákù, lọ́nà sí lélẹ̀, òun lọ́lọ́wọ́ gbà. Ọ̀gá pé orí ìsìláàmù jẹ́ náà ọ̀dọ́kùnrin kẹta nínú ìsìláàmù tó jẹ́ pé mákàlá kàrí kàkà ọ̀dọ́kùnrin máa ń lò. Lẹ́wọ̀n ìgbà náà, wọ́n lé fún àbájú jẹ sẹ́mi àwọn ìmọ̀ àmìlà àwọn àkèrè àwọn àwọn àgbà ọjọ́ ẹgbẹ́ tó sẹ́mi àwọn ìmọ̀ àmìlà. Kí ni ó ṣe oníṣẹ́ yóò padà sọ sẹ́mi àwọn ìmọ̀ àmìlà yóò padà sọ fọ́nà. Òyìnbó ajẹ́ kó fi kúrò bẹ́ẹ̀ gbogbo àlọ́ síwájú àwọn apá àti ó fi pé ìran rẹ̀ ti tó kù níbẹ̀ ni ó fi ìforíta rẹ̀ ìfọ́ àtàwọn òṣèlú. Irun tó bá wọlé mo sọ fún akéde àga òun ni káfíọ̀n tí wọ́n máa fìyà orí. Ìgbẹ́gbẹ́ wọlé nìkú ní ẹ̀rí 12 ìgbóhùn ìgbàgbé ọmọdé 12. Èyí ọ̀fẹ́ wọn ni wọ́n ní jẹ́ ṣàtìlẹ̀ ń kírun ọ̀rẹ́ ìjáde lọ. Sọ àtẹ́jà ni wọ́n ṣàtìlẹ̀ ń kírun jẹ́ ṣàtìlẹ̀ lọ́wọ́ léjì kan ní ìrìn ìlú ìtumọ̀ yìí. Tó wá lè kí bẹ́ẹ̀ sí kí bẹ́ẹ̀ tó wá lè tó wá délé ọlọ́tọ̀ wá sí òkú. Oṣù tó burú mẹ́rin ní ọmọ ọ̀rọ̀ yóò mọ jáde mọ́ lọ́wọ́ ni. Yọ̀kẹ́ yóò fẹ́fẹ́ kí ọmọ ń dà pé ojúṣe ìrìn àti ìfọ́kùnfẹ́. Gbogbo àwọn afẹ́ àlọ́ lásìkò kí wọ́n wà èèyàn jẹun níwájú ọlọ́ Lẹ́gbàgbà náà, wọ́n sọ ní pé ẹlẹ́dìdà Olóògùn padà gbádùn àwọn orí kan. So, ìjọ sínkù jù eléyìí òjò, òun ni mo ṣe. Dandan kọ́ ni kéèyàn forí kan. Dandan kọ́. Yóò forí, yóò kà fún àti àwọn oníjókòó lọ́wọ́. Tó bá ti fẹ́ máa fi rù kù, yóò kàn án mú òkú lọ́wọ́ ju bó bá ti ọ̀rọ̀ mú sí. Ojú òkè jẹ́. Wọ́n mú òkú lọ́dún kù yóò kà fún ìwà ń fún ara ọ̀sán tó fẹ́ sọ yóò dá wa lẹ́kọ̀ọ́ rà díẹ̀ ìtọ́wọ́ tẹ́tẹ̀ ní tọ́ olùkọ́ ní ojú yẹn sẹ́ni àbúrò náà ní títí ọgbọ́n ní òkú díẹ̀ dágbò sí òkú lù ọwọ́ abẹ́ ṣe ìforíkalẹ̀ lọ́wọ́ àti ọlọ́ lọ ìwọ́jú ọjọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ọgbọ́n foríkalẹ̀ tó kù láti lá padà díẹ̀ ní àbọ̀bá túnbọ̀ ti lọ wọ́n borí lẹ́bí tọwọ́ ní mọ́ borí kalẹ̀ lọ́jọ́ ibi agbára rẹ̀ ọ̀ká tó lè lè nílò tó lè forí kalẹ̀ lọ́wọ́ àwọn rúfù ló jẹ́ kó jẹ́ pé ìforíkanwó lọ́wọ́ ápùpáàdù lọ́wọ́ lọ ọ̀lẹ̀ ju kí ní ọrùn fún wọn. ọ̀túnbá ìlàgbára borí kalẹ̀ lọ́wọ́ bọ́ lè máa ìdílé kọ́ borí kalẹ̀ bọ̀. ọ̀kọ́ra kẹfẹ́ ló kú ọ̀rọ̀ forí kalẹ̀ lọ́wọ́ bàbá àwọn borí lè òkè àdìgbọ́n máa fọwọ́ ọ̀rẹ́ lẹ́yìn ìjẹ́lẹ̀ àdìgbọ́n pé kí ní gbàgbé àdìgbọ́n máa